bá mi ṣòtítọ́ olólùfẹ́ mo fẹ́ tòótọ́ bá mi ṣòdodo mo fẹ́ pẹ̀lú òdodo bógiri ò bá lanu aláǹgbá ò lè wo gírí bógiri ò bá lanu aláǹgbá ò lè gírí. Ah, ẹ má yẹ kí n kọ́ tọ́kọ́ wọn bá sùn mí fún copyright <laughs> ṣàlàfíà lẹ́wà gbogbo ilé yín ń kọ́ ṣàlàfíà ní gbogbo wọn wà àwọn ìyá àwọn bàbá àwọn ọkọ wa àtàwọn ìyàwó wa àwọn ọmọ wa ń kọ́ adúpẹ́ ọlọ́run pàlàfíà òun ni gbogbo wa wà ẹ kú dédé àsìkò yìí o mo lérò pé ẹ ń gbádùn ara yín dáadáa ẹ ṣe rọ́lọ́wọ́n ọba yìí ọba aláwòrán àbí ọba tó yẹ ká máa dúpẹ́ fún gbogbo ìgbà ni tá a bá sọ bíbá ibi yàbá ó máa ń bá wa sọ dàṣẹ a máa sọ pé à ń lọ o a tún máa padà lọ́sẹ̀ tó ń bọ̀ o ó dẹ̀ ṣe é ṣe àríra wa bẹ́ẹ̀ ẹ̀rí pé ọlọ́run ọba yìí ọba tó jẹ́ pé òun ni ọpẹ́ ìyìn àti ògo tọ́ fún ni ọlọ́run ọba ṣe o ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín ojúmọ́ ire tó ń sọ̀rọ̀ nípa ìbáṣepọ̀ láàrin ilé láwùjọ wa bílù wa ṣe máa dùn bó ṣe máa dán láàrin ọkọ àti ìyàwó pàápàá jù lọ bí gbogbo ẹ̀ bó ṣe máa lọ létòlétò tó yẹ pé ìpínyà kò sì máa sí nínú àwọn ìgbéyàwó wa ó ní kọ́tà wà fún lórí ètò yìí ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí amóhùnmáwòrán tẹ́ ẹ fẹ́ràn jùlọ Orísun ọlátórẹra ìbíròǹkẹ́ ọmọ olówóyọ̀ lèmi ń jẹ́ ọmọ jílọ̀ lẹ́ṣọ́ ni mí ọmọ aṣọ́fẹ́ gbogbo máa dára bí egbin láì gbadé mọ̀ lá òkè òkè kọ̀nàkọ́nà mú jẹ́tánu ní mẹ́sàn àgbò ẹni kò wá kí n jẹ́ mẹ́sàn àgbò kó má làgbò ńlẹ̀ o àgbò dúdú bọ̀ lọ́jọ́ ó wà lẹ́kùnlé dádì mi gbogbo pátápátá la ní kánjú wa lára tá a ṣàgbọ̀n sàlẹ̀ wórómùwórómù ẹjọ́ mi ti ń pọ̀ ẹ̀ ń fìgbẹ́jọ́ mi ń pọ̀ àbí ẹ̀ máa bínú oríkì ló ṣì ń ró mi tó ní kébì náà lọ́ máa tẹ́ níwíjọ́ kí wóró wóró ọ̀rọ̀ kó má bàa ṣe kí ni kó má bàa gbọ̀n sílẹ̀ èmi ní kọ́kọ́ ni mo wà lórí ètò ẹ̀ṣẹ́ àti mọ̀ pé bá ti dé pé èmi àti partner in success mi partner in crime mi tó yẹ pé àwọn ni wọ́n gba oyè ẹlẹ́kẹ̀ èbú of Africa wájàwájà of Nigeria tó jẹ́ pé bẹ́ẹ̀ mi ṣe jẹ́ ọmọ ọlọ́run àwọn fẹ́ dàbí half ọmọ ọlọ́run tẹ́ pé bẹ́ẹ̀ mi ṣe dé mọ̀kẹ́sí bá ti gentle báyìí àwọn ọlọ́run máa ń gbéjà wá bóyá wọ́n lè introduce ara wọn tó bá bínú tí wọ́n ní tí obìnrin bá pẹ́ ń ta afẹ́fọ̀ mm. bójú wọlé ó ti mọ̀ ẹ́ kórin tóun kọ yẹn nígbà téèyàn ń fi ohun bàǹdírì tó fi ń kọ orin christian gospel ẹni pé ó ti takora wọn. no no no no kọ́kọ́rọ́ sórí kò sí ohun tá a lè fi yan Ọlọ́run ọba tó bá jẹ́ fíjì ló fẹ́ kọ fi yan Ọlọ́run ọba o lè kọ tó bá jẹ́ pé àpàlà ni o lè kọ tó bá jẹ́ pé sákárà ni o lè kọ ṣé bólóyìn ṣe kọ́ ni wọ́n ṣe kọ́ yẹn. kò mọ́tà ó ti gbé sẹ́yìn ra wọn. there is always a remix. ah ah. <laughs> ah there is always a remix mi ìṣẹ̀lẹ̀ yìí ò dáa rárá. kò ní gospel kò sí òun kọ́kọ́ tó ń jẹ́ òun gospel kò sí òwe òun àwọn tó yẹ pé fújì báyìí tó bá mú fújì báyìí tó bá fi gbé tó bá fi pé jẹ́ bí mo ṣe bí mo ṣe ń pe jẹ́ jésù mi. alẹ́ káwọn padà sórí ètò wa ètò yìí ojúmọ́ rẹ tó sọ̀rọ̀ nípa ìbáṣepọ̀ láwùjọ wa. ẹ kẹgbẹ́ tẹ́ ọkọ òun lọ́lọ́run pé o ọlọ́run ò pé òun o wọ́n ní ìdáhùn ó wà fún wọ́n á béèrè pé kí nìyí tó fi jẹ́ pé àwọn obìnrin nìkan báyìí la máa ń rí ilé ìjọsìn tán máa sọ pé obìnrin ẹwà dáadáa o obìnrin ẹ ṣe dáadáa o àwọn ọkùnrin ń kọ́ nítorí pé tá bá wò dáadáa ọkùnrin àti obìnrin òun ni wọ́n jọ ń di ilé mú ṣùgbọ́n nígbà tó bá jẹ́ pé apá kan ló ń gba ìmọ̀ràn ní gbogbo ìgbà tápá kejì ò gba ìmọ̀ràn báwo gan-an ilé yẹn ló ṣe fẹ́ dùn dókítà ẹ bá mi mọ̀ rẹ̀. kákọ́kọ́ mu láti bí ẹni tó ní ọkọ ọlọ́run pé ọlọ́run pé o mm. ó lágbára nítorí mm, pé nínú ìwé Genesis orí kejì ẹsẹ̀ kejìlélógún mm. ó ní ọkùnrin kò gbọdọ̀ nìkan wà ó ní ká dá olùrànlọ́wọ́ fún ọkùnrin nìyẹn generally láti ṣe ẹni tí ọlọ́run pè tí ọlọ́run bá wá pé èèyàn tí ìyàwó ẹ̀ lóhùn kì í ṣolùrànlọ́wọ́ ó ti di olùrànlọ́wọ́ ah, ó ń twist ọwọ́ ọkọ yẹn ni <laughs> ọkọ yẹn ò lè gbà kankan múnú iṣẹ́ ìránṣẹ́ kò yìí lákòjọ ó dẹ̀ ti sọ ẹsẹ̀ ara ẹ̀ nínú ìpè ọkọ ẹ̀ di ẹsẹ̀ adìyẹ tádìyẹ bá kó nǹkan dá tutù ká fún rẹ̀ so irú obìnrin bẹ́ẹ̀ yẹn ah mo kí ọkọ yẹn pé ah kó béèrè fún àánú ọlọ́run kó sì wọjú rẹ̀ ọlọ́run ìdí nìyẹn rí àwọn ìjọ kan tẹ́ mo ti sọ mi ní polówó ìjọ mi ní máa dárúkọ ìjọ tí ẹ bá fẹ́ gbaṣẹ́ ìránṣẹ́ lọ́dọ̀ wọn kẹ́tì ẹ̀ ní ẹ̀mí mọ́ orí yín ó ń yọrùkú kó máa la ẹ̀ láhàn iná bí ti yàrá òkè ayé àtijọ́ wọn á kọ́ sọ fún yín pé kẹ́lọ́ gba lẹ́tà lọ́wọ́ ìyàwó yín bó ń lọ́wọ́ sí bẹ́ẹ̀ ni opti opti now ìjọ tí mò ń dárúkọ yìí wọ́n ń ṣe wọ́n ń ṣe recruitment lọ́wọ́ fáwọn tó fẹ́ lọ fún ordination tó fẹ́ lọ kẹ́kọ̀ọ́ láti gbóyè iṣẹ́ àlùfáà wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ wọ́n á ní kẹ́ lọ gba lẹ́tà wá lọ́wọ́ ìyàwó yín pé mo lọ́wọ́ sí ìpè tí ọkọ mi fẹ́ jẹ́ yìí nígbà bá kọ́ yín lẹ́kọ̀ọ́ bí oṣù mẹ́sàn-án sí oṣù méjìlá ìgbà tí ẹ bá tó fẹ́ fi ń joyè ìtànpẹ̀ ní ordination tó fẹ́ tààrọ̀ sí gẹ́gẹ́ bí ìránṣẹ́ ọlọ́run wọ́n á tún pe ìyàwó yín pẹ̀lú àwọn ìyàwó ìránṣẹ́ ọlọ́run mìíràn wọ́n á ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn wọ́n á ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn sọ́márì kan tán ti kọ́ yín are you following me wọ́n á ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún ìyàwó nǹkan tán ti kọ́ yín bẹ́ẹ̀ ṣe lè ṣàkóso ìjọ bẹ́ẹ̀ ṣe lè ṣe pẹ̀lú àwọn ìjọ bẹ́ẹ̀ lè ṣe gbà wọn nímọ̀ràn pé tọkọ mi bá ti ṣe tán tẹ ẹ̀ta ọ̀rọ̀ sí lórí ní ọ̀túnla tó bá ti kú dẹ́nà máa ń ṣe di last one yẹn àrílédé sí hmm. màá dẹ̀ jẹ́ olùgbọ̀wọ́ ẹ̀ àtúnlọ́wọ́ ẹ̀. àjọ máa ṣe àjọ máa ṣe torí pé hmm. kò sí yàtọ̀ láàárín àlùfáà àti ìyàwó àlùfáà ìdí nìyẹn èmi ò lọ. agbọ́ ìsìsìn yẹn yé dáadáa. kálẹ̀ káwọn padà sórí ètò wa ètò yìí ojúmọ́ rẹ tó sọ̀rọ̀ nípa ìbáṣepọ̀ láwùjọ wa ẹ kẹgbẹ́ tẹ́ bá gbàgbé pé ká tó lọ sókè lọ́hùn mo ní ìbéèrè tí mo béèrè lọ́wọ́ dókítà Adéyẹmí mo ní pé obìnrin kan lálákọ̀ọ́kọ́ tó sọ pé ọkọ òun ọlọ́run pé o ọlọ́run ò pé òun o wọ́n ní ìdáhùn ó wà fún un wọ́n á béèrè pé kí nìyí tó fi jẹ́ pé àwọn obìnrin nìkan báyìí la máa ń rí ilé ìjọsìn tó máa sọ pé obìnrin ẹ̀ wà dáadáa o obìnrin ẹ̀ ṣe dáadáa o àwọn ọkùnrin ń kọ́ nítorí pé tá bá wò dáadáa ọkùnrin àti obìnrin òun ni wọ́n jọ ń di ilé mú ṣùgbọ́n nígbà tó bá jẹ́ pé apá kan ló ń gba ìmọ̀ràn ní gbogbo ìgbà tápá kejì ò gba ìmọ̀ràn báwo gan-an ilé yẹn ló ṣe fẹ́ dùn dókítà ẹ bá mi rẹ. kákọ́kọ́ mu láti bí ẹni tó ní ọkọ ọlọ́run pé ọlọ́run ò pé òun ó lágbára mm, torí pé nínú ìwé Genesis orí kejì ẹsẹ̀ kejìlélógún ó ní ọkùnrin kò gbọdọ̀ nìkan wà ó ní ká dá olùrànlọ́wọ́ fún ọkùnrin nìyẹn generally láti ṣe ẹni tí ọlọ́run pè tí ọlọ́run bá wá pé èèyàn tí ìyàwó ẹ̀ lóhùn kì í ṣolùrànlọ́wọ́ ó ti di olùrànlọ́wọ́. ó ń twist ọwọ́ ọkọ yẹn ni ọkọ yẹn ò lè gbà kankan múnú iṣẹ́ ìránṣẹ́ kò lè lákòjọ ó dẹ̀ ti sọ ẹsẹ̀ ara ẹ̀ nínú ìpè ọkọ ẹ̀ di ẹsẹ̀ adìyẹ tádìyẹ bá kó nǹkan dá tutù ká fún rẹ̀ so irú obìnrin bẹ́ẹ̀ yẹn ah mo kí ọkọ yẹn pé ah kó béèrè fún àánú ọlọ́run kó sì wọjú rẹ̀ ọlọ́run ìdí ni ẹ rí àwọn ìjọ kan ẹ mo ti sọ mi ní polówó ìjọ mi ní máa dárúkọ ìjọ tí ẹ bá fẹ́ gbaṣẹ́ ìránṣẹ́ lọ́dọ̀ wọn kẹ́tì ẹ̀ ní ẹ̀mí mọ́ orí yín ó ń yọrùkú kó máa la ẹ̀ láhàn iná bí ti yàrá òkè ayé àtijọ́ wọn á kọ́ sọ fún yín pé kẹ́ lọ gba lẹ́tà lọ́yàwó yín náà bó ń lọ́wọ́ sí bẹ́ẹ̀ ni opti opti now ìjọ tí mò ń dárúkọ yìí wọ́n ń ṣe wọ́n ń ṣe recruitment lọ́wọ́ fáwọn tó fẹ́ lọ fún ordination tó fẹ́ lọ kẹ́kọ̀ọ́ láti gbóyè iṣẹ́ àlùfáà wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ wọ́n á ní kẹ́ lọ gba lẹ́tà wá lọ́wọ́ ìyàwó yín pé mo lọ́wọ́ sí ìpè tí ọkọ mi fẹ́ jẹ́ yìí nígbà bá kọ́ yín lẹ́kọ̀ọ́ bí oṣù mẹ́sàn-án sí oṣù méjìlá ìgbà tí ẹ bá tó fẹ́ fi ń joyè ìtànpè ní ordination tó fẹ́ tààrọ̀ sí gẹ́gẹ́ bí ìránṣẹ́ ọlọ́run wọ́n á tún pe ìyàwó yín pẹ̀lú àwọn ìyàwó ìránṣẹ́ ọlọ́run mìíràn wọ́n á ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn wọ́n á ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn sọ́márì kan tán ti kọ́ yín are you following me wọ́n á ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún ìyàwó nǹkan tán ti kọ́ yín bẹ́ẹ̀ ṣe lè ṣàkóso ìjọ bẹ́ẹ̀ ṣe lè ṣe pẹ̀lú àwọn ìjọ bẹ́ẹ̀ lè ṣe gbà wọn nímọ̀ràn àtọ̀rọ̀ tí ò yẹ kẹ́ sọ gbogbo ẹ̀ náà wọ́n á tún kọ́ yín á tún wá sign paper pé tọkọ mi bá ti ṣe tán tẹ ẹ̀ta ọ̀rọ̀ sí lórí ní ọ̀túnla tó bá ti kú dẹ́nà máa ń ṣe last one yẹn á rí lé dé sí màá dẹ̀ jẹ́ olùgbọ̀wọ́ ẹ̀ àtúnlọ́wọ́ ẹ̀ àjọ máa ṣe torí pé hmm. kò ìdí nìyẹn èmi ò lọ. agbọ́ ìsìn yẹn yé dáadáa. kò sí yàtọ̀ tí bàbá ò bá sílé màmá máa báṣẹ lọ ṣùgbọ́n tó bá ti wá di pé ọkọ mi lọ́rùn pè ọlọ́run ò pé èmi ó ti tú ìpè yẹn ká hmm. ó léwu púpọ̀ fún kejì ṣe rí tí ẹ bá fẹ́bi tán tí wọ́n máa kó àwọn ọkùnrin jọ tá ti máa dánilẹ́wọ̀n lẹ́kọ̀ọ́ tá ti máa ṣe hmm. kì í ṣèkó ah. bẹ́ẹ̀ ni. <laughs> nígbà tẹ bá sọ pé fẹ́ mú three hundred nsìn báwo la ṣe wá fẹ́ ṣe kò rí bẹ́ẹ̀ ṣe é rí ẹ kó eight fifty yẹn wá kàtìgbà pé mi ìjèrè ń bẹ̀ ṣe rí tó bá wá ní eight fifty yẹn rò pé àbúrò ah, máa ṣe sọ̀rọ̀ kò lè parọ́ bó tó wá jẹ́ pé lọ́lẹ̀ ń pa bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yẹn ó ti rò pé ẹ̀ lè parọ́ a ṣe kí ni a kówó yẹn a kò sápò tí ò bá ní ọjọ́ tó bá ti ní a kó iye yẹn wá ṣùgbọ́n tó bá jẹ́ pé ó ní iye yẹn lọ́wọ́ lápò wá pé ènìyàn sọ̀rọ̀ dáadáa kọ́ wá wá bá yín torí pé wọ́n ti nájà yín wálẹ̀ kí ni ó ṣe ń ṣẹlẹ̀ yín náà gbádùn mọ́ta lọ́kẹ́ lọ rà á àwọn àpà ẹ kúrò wájú bẹ́ẹ̀ súnmọ́ wájú rí kọ́là wá ń bí kò ní wá lọ́jọ́ tó bá lówó a tún sọ fáwọn ọ̀rẹ́ pé à má yà wájú màmá yẹn o ó máa bú ẹni á bú ẹ á bú ẹ á fi ẹ retí má dé wájú ẹ o ẹ máa wá sọ pé ẹ tà ẹ wá sọ pé ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ yín ó ń ṣoògùn òun ni ò jẹ́ kẹta ó ṣoògùn awọ́rò <laughs> bó bá ti kọjá lé ṣọ́ọ̀bù ẹ̀ kì í tà ẹ lè ta kò ń ṣe pé torí pé ẹni yẹn ó ṣe kí ni ó mọ ọ̀yàyà á ṣe ó ń fún àwọn kọ́sítọ́mù ẹ̀ ó ń fún wọn lọ́wọ́ tó mm. tó àti tó yẹ ẹ̀yin mọ́mì wá ń lé náà ìṣe tó gbé yín láti ṣọ́ọ̀bù òun náà ló gbé yín dọ̀dọ̀ dáàdì wa ilé ilé tẹ bá ti délé ẹ̀yin lè bọ̀wọ̀ fáwọn dádì ìwẹ̀ lè bọ̀wọ̀ fáwọn ọkọ yín ẹjọ́ ṣẹ́ṣẹ̀ ní kẹsì ẹ̀yìn ọkọ yín kẹ kí wọn polówó orí mi àkànmú káàbọ̀ ọkọ mi àyìndé ẹ kò kí ń ṣẹ̀ṣẹ̀ kò ń ṣẹ̀ṣẹ̀ torí náà ẹ jẹ́ ká máa pa àwọn ọkọ wa léṣẹ láwọn ọkọ wa tá a ní ìṣẹ́rí ọkùnrin ẹ mọ̀ kan tó máa fi mọ ìfẹ́ respect sórí ọkùnrin ọkùnrin bó ṣe wà yẹn ẹ jẹ́ kí n sọ kóòdù tó jẹ wọ́n fún yín mm. respect ló jẹ wọ́n tẹ́ ẹ bá ti pọ́n wọlé ah kò sí ohun tó lè ta nítorí tí ẹ máa ṣe káàbọ̀ dádì wa ẹ̀lẹ́ dádì wa ẹ pẹ̀lẹ́ ọkọ mi ṣé àlàáfíà ni ẹ pẹ̀lẹ́ ṣé máa yín yìnbín láta àbí pọ̀ láta ni ẹ pẹ̀lẹ́ gbẹ́sẹ̀ yín wá ṣó ń ro yín ni. gbogbo nǹkan tẹ́ ẹ bá fẹ́ báyìí ọmọ màá máa béèrè pé ṣé ọlọ́mọ máa rò pé wọ́n ń jẹ̀fọ́ ni. ẹnu dùn rò fọ́. ẹnu dùn rò fọ́ ni wọ́n ló mọ̀ bú mi kú mi kó gbake bú mi kó gbake yàrá lé mo lérò pé níbi tá a sọ sí lọ́sẹ̀ yìí ó ti yé wa bẹ́ẹ̀ ẹ má jẹ́ kí á gbàgbé torí pé ohun tá a sọ lẹ́nìí òun náà ni iyì àti àpọ́nlé a wá fi ọ̀wọ̀ díẹ̀díẹ̀ àfi káàdì ìpolówó ọjà ó ṣe pàtàkì ó ṣe kókó hmm. ẹ jẹ́ wá polówó ọjà lórí ètò yìí wọ́n sọ fún yín pé wọ́n wá wọn irọ́ ni ẹ̀ irọ́ ni wọ́n ń parọ́ ni ẹ̀yin sì súnmọ́ wa ẹ súnmọ́ wa kẹ́ ẹ bá wa rìn kẹ́ ẹ mọ̀ pé bíntín ló bá dé kò ṣe kí ni kò nìyàn lára rárá tẹ bá ti mú dé báyìí kékeré ni a dẹ̀ máa gbé yín sí gbogbo àgbálá ayé tí gbogbo èèyàn máa rí yín kò ṣe nàìjíríà nìkan o káàkiri gbogbo òkè òkun ni wọ́n ti máa mọjà tẹ́ ń tà ẹ jọ̀ọ́ ẹ wá bá wa polówó ọjà lórí ètò ìbákan náà gbogbo àwọn ètò wa tá à ń ṣe lẹ lè rí lórí àwọn ẹ̀rọ alátagbà wa lórí YouTube wa ẹ bá ti lọ sí orí YouTube ẹ tẹ Orísun TV lè bá rí wa ń bẹ gbogbo ètò tá ti ṣe sẹ́yìn pátápátá òun ló wà ń bẹ Ọlátòrera Ìbírónkẹ́ ọmọ olóyè lèmi jẹ́ ọ̀sẹ̀ tó ń bọ̀ la máa pàdé pẹ̀lú owó ayọ̀ ọmọ àtàláfíà ó dàbọ̀. ẹ wò ẹja máa rí ilé baba tó bí wa lọ́mọ pé ìta ṣe lè ní díẹ̀ tó nù nǹkan ní èmi máa ní ilé òní lé wa ọ̀nà òní nà wá rogodo ayé òní lù fún wa jó Adédèjì Adémúyìwá lórúkọ mi kọ́kọ́rọ́ ọ̀rọ̀ làwọn èèyàn ń pè títí dìgbà míì ànírà burú o ó dà.